Yelena Art Streams Limited. àgbìmọ̀sáyé tún jí lónìí o ìdùmọ̀rè kọjẹ́ ń jí tọ̀la nílé mọ́ fìgbà gbogbo rómi ìmọ̀ bu nínú ìṣẹ̀dá kí wá ní ìmọ̀ tó fọ̀ sí wa lónìí. You can't hold a man down without staying down with him. Hmm. A kò lè mú ènìyàn mọ́lẹ̀ láì dúró nílẹ̀ pẹ̀lú rẹ̀ ṣé Yorùbá bọ̀ wọ́n ní àṣà yèrè tòun ti yèrè ní ìgbẹ́. make you feel inferior without your consent. Hmm, kò sẹ́ni tó lè sọ ọ́ di yẹpẹrẹ láìsí lọ́wọ́ sí rẹ̀ ó túmọ̀ sí pé láì jẹ́ pé ó gbà wọ́n láyè. wá làwọn gbólóhùn yìí ń tọ́ka sí fún wa ah, àwọn gbólóhùn méjèèjì ò ní ń tọ́ka wa sí àṣẹ ìṣẹ̀dá kan nù àṣẹ òórìn tí gbogbo alamọ̀ fún wọn bá wú a máa tẹ̀lé ní tòun ó fúyẹ́ a sì máa fò sókè téńté òórìn lọ́wọ́ tó kálukú wa sábẹ́ ìgbéléwọ̀n bíṣẹ́ ọwọ́ kálukú wa sì rí ẹni tó tọ ara rẹ̀ sáwùjọ àwọn ènìyàn yẹpẹrẹ ó di dandan kírú ẹni bí ó di yẹpẹrẹ ẹni ó sì tọ́ ara rẹ̀ sáwùjọ àwọn ẹni ilẹ̀ òun náà sọra rẹ̀ dára lẹ̀ ní o. kíyèsí o òfin ìwáṣẹ̀ òun ló di òpó ilé ayé mú àní kíyèsí bá a ti ń rú àwọn òfin ìṣẹ̀dá ìyànjá yóò gún òfin ìṣẹ̀dá nìkan ó sì lè tọ́ wa sọ́nà àní ká kíyèsí sẹ́ òfin adẹ́dá nìkan ló lè mú ìgbé ayé rọrùn àfi ká fìmọ̀ rẹ̀ ṣàyé ẹ̀mí. tají. ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn agbátẹrù ètò yìí samizonline.com UK's number one Afro Caribbean online groceries and original products superstore. Alayo Health and Wellness Center ògbóǹtagìrì nínú lílo ohun ìwòsàn òyìnbó àti adúláwọ̀ zero eight zero three four one seven zero seven four seven ibontrusty.com for creative websites and graphics design. Being cost integrated solutions for quality solar installation 0806 606 5933. This is an Ilela Art Streams production. Voice Adedayo. Olapeju Onifade. Sound Ayodele Ogunremi. Concept Anu Oluwapogun Adele. Director Mutunde Yaya. Ilela Art Streams Limited. Upbuilding.